ìsìn tí wọ́n fi síde àpéjọpọ̀ ti ilé ìjọsìn aṣẹ́gun victory life bible church fún àwọn ọmọ ìjọ náà jákèjádò orílẹ̀-èdè yìí láti pèsè sí ìlú abẹ́òkúta tí ń ṣe olú ibi tí ìjọ náà wà láti ṣe àkànṣe ìsìn ní èyí tí a ti rí orin lọ́kan ìjọ̀kan láti ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ akọrin èyí tó ń fi ògo ọlọ́run hàn nígbà tó ń sọ̀rọ̀ lórí àkòrí tó pè ní jésù kan náà olùṣọ́-àgùntàn àgbà apostle lawrence achidúmi àti ìyàwó rẹ̀ ẹni ọ̀wọ̀ fọlákẹ́ achidúmi rọ àwọn kristẹni láti ṣe àwòkọ́ṣe iṣẹ́ rere jésù kristi nípa jíjẹ́ olóòótọ́ nígbà gbogbo ní inú ìwàásù tí wọ́n pe àkórí rẹ̀ ní ṣíṣe àṣeyọrí ní àkókò ewu ìgbàkẹyìn yìí olùbánisọ̀rọ̀ pàtàkì tó tún jẹ́ olùṣọ́ àgbà fún ìjọ grace international church tó wà ní Houston, Texas olùṣọ́àgùntàn Ayọ̀ Ajim ké sí àwọn onígbàgbọ́ láti máa fi inú fídọ̀ náwó sí iṣẹ́ Ọlọ́run èyí tó ní ìbùkún nínú. Níbi àkànṣe ìdúpẹ́ díẹ̀ lára àwọn ọmọ ìjọ náà jẹ́rìí sí ojú rere Ọlọ́run tí wọ́n rí gbà láti ìpàgọ́ tó wáyé kẹ́yìn tí wọ́n sì fi ijó àti orin dúpẹ́. Lára àwọn ètò tí wọ́n là kalẹ̀ fún ayẹyẹ ọlọ́sẹ̀ kan náà ni àkànṣe iṣẹ́ ìránṣẹ́ àpérò nípa okòòwò ètò fún àwọn ọ̀dọ́ èyí tí yóò máa wáyé láàárín agogo mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán àti agogo mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní ibùdó victory city tó dojúkọ ogtv òpópónà ajébọ̀ ní abẹ́òkúta nígbà tí àṣekágbá yóò wáyé ní ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún 2024 yìí ọmọlára yusuf ló ń jábọ̀ ìròyìn